kò gbọ́dọ̀ kù sí fòyíkà. Wọ́n á máa. Ẹ dákun sẹ́ ìbínú sí mi. Ah, ah, Balógun ẹgbẹ́ ah, ẹ má bínú àṣà òfẹ́ ló kún bẹ́ẹ̀ bí ọ̀nà ló jìn. Àlàbí ọ̀ dáa. Àlàbí èwo. Ọ̀kan tí a máa ránṣẹ́ kí láàfin ni. Olórí ẹrú. Kí ló kẹrú nínú nǹkan tá a fẹ́ sọ yìí? Ọ̀rọ̀ yìí kan. Ẹ kú kalẹ̀ ọ, lóyún. mo kí gbogbo ẹ̀yin ìjòyè pàápàá adẹ́nìkẹ́ tọ́jọ́ ọmọ ọba ọkú ẹ̀yìn bàbá rẹ alábí mo kí ọ ìwọ náà kó ara fẹ́ra kù ẹ wo ẹrú bí ọmọ lẹ́ ń wò wọ́n bẹ́ẹ̀ ni. láti jọ aláyé ti dáyé lẹ́rú ti ń bẹnu ọmọ tọ́mọ sì ń bẹnu ẹ̀rú. kẹ́ ẹ máa wo ikú bàbá wọn kábíyèsí kó tó kú o inú ẹ̀ fífi sẹ́mọ́ mi sí gbogbo yín. wọ́n ní táwọn bá pẹ̀yìn dàtán ká fún adé ní kẹtọ́jọ́ mọ́ àwọn láǹfààní. láti ronú sí nǹkan kan ṣoṣo bá wù nínú gbogbo ogún òun ẹṣin ni o oko ni o ilé ni o nǹkan bá wù tó jẹ́ nǹkan kan gbogbo nǹkan bá wá ṣẹ́kù pátá kákó fún àlàbí tó jẹ́ àgbẹ̀ irú òun Hmm. èmi nìkan kọ́ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà náà. ó sojú Abímbọ́lá. bẹ́ẹ̀ ni ó sojú mi n tí baba fẹ́ ló wíhun n ò sì ní fẹ́ kẹ́nikẹ́ni ó yí padà. bàbá irinṣẹ́ wo lè jẹ́ fún mi ẹ lè pè mí sí kọ̀rọ̀ kẹjẹ jẹ fún mi ẹ wá jẹ fún mi lójú gbogbo èèyàn bàbá látijọ́ tala ẹ ti dáyé ọmọ ló jogún bàbá o ẹ̀yin àgbà ẹ wò mí ni. ẹ wo tá a bá èèbó ntí bàbá yìí ṣe kú ó díẹ̀ káàtó kí lọ́mọ yìí ṣe fún un. ẹ yóò jẹ ìkẹtàkẹtà rẹ pọ̀ ó ní darúgbó rí kó tó gbé gbèsè àtọgbẹ. arúgbó bá tiẹ̀ rí kí larúgbó bá rí ebi gbogbo wọn lórí pé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ẹrúmọ rẹ̀ lásán. èyí padà ó gbé bó ṣe sí ọ̀dà. wọ́n ló yí padà. ṣé tí o ṣe kó ẹ̀ṣẹ̀ ajá ló bẹ̀. èmi ti bá o. ǹjẹ́ wínú. kì í sàdásẹ̀ ẹ̀jẹ̀ àdá yìí bá ẹ̀rù ṣẹ́kíṣẹ́ wọ̀ yọ̀ọ́ ọ̀yẹ́ ẹ̀ṣọ́ yìí. kí ni. ọmọ rẹ̀ ló ń bẹ̀rẹ̀ lọ́jọ́ orí ẹjọ́ ẹjọ́ òmìnir lẹ̀ orí kò lórí bá wọn. ìṣe àmì ìmọ̀jẹ́ ìṣe àjà fi máa mi mọ̀jẹ́. ọmọ ọmọ ògbìn ìgúngbìn ọmọ aróówó olóṣìjọyè. ọmọ rí ọ ọmọ ṣe kùtùkùtù òwúrọ̀ ń bọ́ dà. bàbá mo fẹ́ délé wa ní àtẹ́lẹwọ́ ni ṣùgbọ́n mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ tó jẹ́ kí n tètè wá jí ká yín mọ́lé kẹ́ tó jáde. bàbá ẹ dákun ẹgbà mi. mí ọjọ́ tẹ fẹ́ pé ogún ìmọ̀ ti pé tán mi ìmọ̀ yìí tí màá mú nínú ogún bàbá mi. mo wá ní àbí kí n kúkú fi gbogbo ẹ̀ sílẹ̀. Si kí n wábì kan gbà lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n ìyá mi ló wáá sọ fún mi pé kí n wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí àgbà láti fún mi nímọ̀ràn pàápàá jùlọ ẹ̀yin lẹ súnmọ́ bàbá mi kó tó di pọ́n kú mi ìmọ̀ èyí tí màá mú ní ogún yìí gbogbo ogún bàbá mi ló ń ṣe mí kámikámikámi ẹ dákun ẹ gbà mí. Adéníkẹ́. ọ̀rọ̀ ọlọ́gbọ́n lọ wá béèrè fún yìí ọgbọ́n hmm, bọ́ọ̀ bá ní bínú sí mi bá ní ọ padà wá lálẹ́. má padà wá. tọ́ba dalẹ́ kọ́ yọjú sí mi ọgbọ́n ọ̀dà ọmọ ọba. wọ́n ní àkàsọ̀ faratilẹ̀ faratilẹ̀ àkàsọ̀ tọ́tún faratilẹ̀ tọ́tún faratilẹ̀ irú rẹ̀ ò lè yẹ̀ dànù láéláé bákan náà wọ́n ní ìtò tó so tó lóhùn ò fara tigi ẹ̀fùfù lẹ̀lẹ̀ ni ó gbé ni ó gbé ni ó gbé ni ó gbé ẹ̀fùfù lẹ̀lẹ̀ ni ó gbé adẹ́nìkẹ́ béèyàn ọba gbàkàrà lọ́wọ́ bèjì olúwa ẹni tí ó fi kìnnì. bàbá kí lẹ̀yin ń fẹ́ abẹ́fẹ́ ká jọ pín ogún tó bá fún mi sí méjì. <laughs> ó ti o <laughs> adẹ́nìkẹ́ bàbá rẹ ní dúkìá tó pọ̀ nítòótọ́ ṣùgbọ́n èmi kìíní tó ń wò èmi náà ní tèmi ọ̀fẹ́ mọ̀sí tí bàbá rẹ ní tèmi náà ní àkàṣe bàbá rẹ bóbìn èmi ò bóbìn ìyàtọ̀ tí ń bẹ lára èmi bàbá rẹ. àní kí lẹ́yìn fẹ́. lẹ́yìnkẹ́ ṣé n tí mo bá fẹ́ ṣó lè ṣe fún mi. tó bá wà lákàtà mi màá ṣe é. Abiona. oh, bàbá. Ẹ kú jókòó. Ó kárẹ̀ ọmọ ọlá. Ọmọ ọba, ẹ kú kálẹ̀ o. Adéníkẹ́. Bàbá. Ọmọkùnrin kan ṣoṣo tí mo bí rè. Bẹ́ẹ̀ni. Tọ́ba sì wọ ọlá aláwùrà bí àtòun àtàyà tọ́ba fẹ́ àwọn ni ó jogún gbogbo dúkìá mi. Àṣẹ o ó wù mí kó o fi sọkọ kémi náà lè dúró bí alátìlẹ́yìn fún ọ. tèmi ayé lóyìnbó jẹ̀kú. ó dé pẹ̀lú wàhálà rẹ̀ bó ni. dáadáa ni alábí kò rí rí kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ ò mórí orí tí ó gbé ni kì í dẹ́rù pa ni. mo tiẹ̀ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo sì dúpẹ́ lọ́wọ́ olódùmarè ipe mi náà dòmìnira ara tèmi lónìí. ó ti dòmìnira. ọpẹ́ ni fọlọ́dùmarè. àmọ́ bó ṣe wá dòmìnira yìí gbàgbé mi ọlọ́run ní gbàgbé pọ̀ wá kó o rántí àtẹ̀yìnwá àti àjọṣe wa èèyàn bẹ́ẹ̀ bó bá sì níṣẹ́ rán mọ̀ ké sí mi rán mi mo rò pa àjọjọ́ rẹ̀. ìlọrí ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọ̀nà ló jìn ẹrú náà ní bàbá mi báwọn kan ló bí wa àkànmọ́bí tá a lè wá wọn sí ni ṣùgbọ́n mo fẹ́ kó rántí pé ní gbogbo ìgbàkúgbà láyé tó bá rántí pé onẹ́nìkan tó ń jẹ́ àlàbí gbàpọ̀rọ̀ rẹ ti dayọ̀ ìwọ náà ní pẹ́ gbòmìnira. mo jẹ́ ń fara wé ọ bí mo ti yan tèmi ó lè jẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ yan tiẹ̀. ó tọ́ ni ó tọ́ ni kò burú mo mọ̀ rí ọ èmi nígbàgbọ́ gbogbo wa ó ṣeun. ìwà ọmọkùnrin yìí látàárọ̀ ọjọ́ àfi bí ẹ̀mẹ̀rẹ̀. ẹ tún yòókó ẹ kọ́ kalẹ̀ lẹ́wọ̀n. yọ̀dà ẹ̀kú ẹ̀tọ́ ìlú ẹ̀kú kólé dáa tí gbogbo wa ń ṣe ọmọ tí afẹ́yanjú nǹkan fún sẹ́sẹ̀ wọn ti pé èmi wà bí o. ẹ balẹ̀ bàbá lóyún. ẹ kọ ọ̀rọ̀ mi ẹ kọ ọ̀rọ̀ mi ẹ kò kó lè dá ẹ ṣeun ìṣe gbogbo wa ti yípo ibi tí dúkìá bàbá wà ẹsẹ̀ ń bẹ lẹ́ẹ̀kan ẹ̀rù ń lọ bíi mẹ́fà oko obì oko kòkó tó ọwọ́ àdọ́wọ́ ẹ̀yìn àgbààgbà ẹ̀sẹ̀ sì tó ẹ inú àwọn méjèèjì ta ni ọkọ̀ọ̀kọ́ sọ̀rọ̀ ọ̀wù àṣìpa ọmọ ẹlẹ́bọ níjorí ẹran kò burú tó bí kábíyèsí nínú gbogbo dúkìá ilé ni o ni o oko ni o gbogbo ń dúkìá pátá ní kó ronú tàbí kó náwó kó mú ẹyọ kan. tó bá wù ọ́ jù láàrin rẹ̀ kò jù bá ń lọ. ẹ ṣé bàbá ẹ ṣeun bàbá mi ẹ ṣeun ẹ ṣe gan. ẹ mọ ibi lára dúkìá bàbá mi ni gbogbo àwọn ẹrú wà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́ mo fi àsìkò yìí mú alábí tó jẹ́ agbẹrú kẹfún mi. ẹ wo alábí yẹn ṣe ẹrú o. sọmọ ah, ah. wa ni aladu. Ah. ẹyin nǹkan dé o èsúró pàdé dà ńlájà o ọ̀rọ̀ gbẹ̀yìn yọ ẹjọ́ ti lọ́wọ́ ẹ dákun ẹjọ́ ṣé ìjẹ́ pé ọmọ ìdí lọ rí àwọn àgbà ta lọ́kọ́ ń rú ọgbẹ́ tó lò yìí. kí ló dé bàbá. kí ni òní dé kí ni òní ẹ̀yin ẹ mọ̀ pé gbogbo yòówù tẹ́rù ní pátápátá olówó rẹ̀ ló ní gbogbo ẹ̀. ẹ mọ̀ yí pé ẹni tó bá lẹ́rú ló lẹ́rù ẹni tó sì lẹ́rù ló lẹ́rù. tó ẹ ṣe àdúpẹ́ o. tó alábí gbogbo dúkìá ọba pátá tó jogún tiẹ̀ ni. ṣùgbọ́n báyìí ọ̀yà ìdílé ìdílé ìdílé ìdílé. adéníkẹ́ ẹrú bàbá ẹni ó di tiẹ̀ lónìí máa mú lọ ẹ wá dúró náà ẹ dákun ẹ̀yin èèyàn. sáàlà bá kí kú oríire nínú àwọn méjèèjì o. Ah, ah. àwọn méjèèjì náà rẹ ní adẹnikẹ ló kú oríire. Bàbá orderly ronú bí mo ṣe sìn ọ́ tó aṣọ tiẹ̀ ti mọ ohun tó ṣe ó ti kọ́ mọ̀ rẹ àwitán oní nǹkan ẹyọ kan ṣo péré nìwọ yọ̀ǹda fọmọ tó bí kí gbogbo ètò kò jẹ́ tàlàbí alábí ọ̀hún rèé o ta ni mọ̀ pé n tó lẹ́rú ló lẹ́rù. Ah! àṣé ìrònú ẹ̀yìn ló wọ̀nyí bí ká sè é títí tá ẹ kú ni. ìrònú oníṣègùn bíi kí gbogbo ayé wà lóde àìsàn. ó gbà lóòótọ́ ayétẹ́rú wá ayé asán ni. ayé tó tòṣè nìyẹn wá ayé làásìgbò ni bó bá di lóṣù àgà wọ́n pọ̀ mọ́ ogójì ọdún gẹ́rẹ́gẹ́ kàkà kó sàn lára ìyá àjẹ́ mi ó tún fi gbogbo ọmọ bọ́bìnrin ẹyẹ wá ń gorí ẹyẹ lẹ́mi tí gbogbo ẹ̀mí mi rò pé mo ti gbọ́ ń gbèkú àṣé mo tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lákọ̀tún ni ó dòdì èmi ó mà lé ọmọ ẹwà ikú yájẹ̀ sí. irọ́ ló pa Àlàbí ikú kan kò ní pa ọ́ bọ́lọ́run bá fẹ́ ó wàá jèrè gbogbo iṣẹ́ tó ti ṣe ni èmi adẹ́nìkẹ́ àbàkẹ́ mo ṣe tán mo fẹ́ fi ọ́ ṣọ̀kan kó wá máa tọ́ mi sọ́nà lórí ogún ọ̀hún kó kọ́ mi béèyàn ṣe ń lo ilé ayé ń yẹ ni ronúwòlò onífẹ́ mi àbó òfẹ́ mi. ìyàwó ẹ̀tàn dákun. Alábí fún ọtọ mo nífẹ̀ẹ́ rẹ ni. Adéníkẹ́. Ṣé mo wù ọ́ lọ́mọ ni? Ṣé lóòótọ́ ni? Mo nífẹ̀ẹ́ mi. Bọ́bẹ̀, bọ́bẹ̀ lọ lọ. Mo fẹ́ rí Adéǹkì ọmọọba. Bẹ́ẹ̀ sọ̀rọ̀, Adéníkẹ́ ọmọọba ni wọ́n lálú gbàgà pé báwo? Kọ́lé ìpadà sẹ́yìn. Bá mi lọ ránṣẹ́. Ooo, ọ̀ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń bẹ́ńlé. Ẹ ti ń wàrà ayé ń wàrà ọ̀run, ìlàrí lásán lásán náà ń sóge tó bá jẹ́ bẹ́ẹ̀ olódùmarè ló fàṣẹ kí ló ń wá ó yá jáde. èmi. wọ́n ní kò jáde kí n ọ èmi àwọn bíi ojú àkànmú kí n bọ́ ta mọ̀ wò yìí. bàbá alábí àbí kí ni à ń pọ́ kọ yín bá gba ẹrú ni bó lórí ẹrú ni. níbo lẹ́yìn ń wo ń gba adéníkẹ́ ò ọwọ́ afẹ́mi tán máa bàtà ge rí bàbá kan bójú dúdú bíi ọmọ ọba ti wú ẹ̀yìn náà kò burú ìwọ ń tiẹ̀ dẹ́ǹkẹ̀ ọfẹ máa fi eku kan ara ẹmọ méjì ẹkẹ rẹ tù lò bí ọmọ náà ẹ jẹ ń padà bá yín. jáde da náà ń lẹ. o lọ ẹ̀rọ dada abẹ́kẹ̀jì ẹ̀ èmi àwọn bíi ojú àkànmú ọmọ burú ọ̀kan làbí èmi ẹni obìnrin kúrò náà tó bú ẹ kó gbà á ó ní bẹ́lẹ̀ ọ̀jọ́kọ ẹni a sì dálé ẹni níbi táwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láàrin ìgboro tí ẹ ń wá mi kí n tiẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ lásán tí wọ́n gbà lèyí kan rà dá orí ibú lọ́ọ́ máa fi mí lẹ̀ ọtí ẹ̀ fi mí lẹ̀ bọ́ba ti ẹ̀ fẹ́ yàn ajé èèyàn gidi ọmọ rẹ ìfẹ́rú lásán lásán tọ́sẹ̀ kẹ́ bí àkọ́dé róbó èmi lè èmi sẹ́yìn ẹjọ́ sọnù ní o wo èmi da ẹwòrán sọdá tó mẹni ṣé àkọyìnsí láàfin òsì ni àbẹ́gbẹ́ ọ̀tún àbí tó sì ẹ wo ojú ọmọkùnrin ẹ wo ojú omi gbogbo yín ẹ sì gbà. Ah, àwọn yàgò yìí kí n dà lápò orí ẹ burú ni. àbíọ́nà ọ̀rí mi ni. mo rí yín inú yín bí mi ni kí mo ṣe fún ọ. sẹ́wọ̀n kí mo ti sọ fún yín pọ́nrọ́ obìnrin òtò gbójúlé adéníkì ọmọ ọba ló ti fẹ́ bẹ́ẹ̀ lómi ìlọ́run o. ta lọ bá ń bẹ̀. èyí bàbá kan ọ̀gbẹ́ni kan tí tí dandan sẹ́yà kan báyìí tó dúdú bìnàbìnà báyìí tí wọ́n ń pè lálàbí bá gbà ẹrú níbí kan ni ni mo rí tóun àti dẹ́nkẹjọ dúró tí wọ́n ń sọ̀rọ̀ èmi ti débẹ̀ tipẹ́ tí mo fẹ́ tí mà gidi gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ lọ́wọ́ ló ti kó sí mi lọ́wọ́ èmi ò ṣe báwo. Ah! Abíọ́nà ọ̀rẹ́ ní sùúrù ní sùúrù fún rẹ o kò sẹ́ni tó lè gbà mọ́ ọ lọ́wọ́ ọgbọ́n tí mo sọ fún ọ torí bí èmi ẹ̀ dì sí ọ̀pọ̀ jù bá ń lọ. bí ọba kọ mi èmi kọ ah! ẹ. akamu akamu ẹyọ ọ lè kọ ọ lọfẹ omi yìí máa ṣe tẹnìkan kọ ní sùúrù kí ni sí ọ. ẹ sọ lọ ni. Ah, ah, ni ọmọ sọ ọ ayi mo kú èmi àwọn bíi ojú àkànmú méjì èrè ò sínú bò èmi ẹni obìnrin kò lọ́nà tó bu ẹkún gbà á tó ní bẹ́lẹ̀ ọjọ́ kọ ẹni àsìjálè ẹni àìmọye àwọn tí wọ́n ń bẹ láàrin ìlú wa tí wọ́n tún dáa jò lọ́ngbà àgbà tí wọ́n ń wò mí ń wò kí n dẹnu ọ̀fẹ́ kó àwọn tí ń dán lóhùn. lẹ́yìn yí ọmọ àṣàkọsí mi sékè mi ọmọ ọ̀bẹ ni n ò fẹ́ mọ́. àgàwọ̀ èèyàn ti lè ra abẹ́ egun ọ̀ àgàmú bí n bá kówó lé ńkọ́. ẹ má kó wọlé o tẹ bá kó wọlé owó orí ẹ ni wọn kó ọfẹ mọ ọfẹ. ọyọ kẹrin lọọyà ọmọ burú ọkàn làbí tí ilé wa bẹ ẹjọ jẹ má bínú báyìí wọn ọgbẹ bí. kódà bí mi mo lè bẹ orí ẹ wo mama jẹrú wa yìí inú bí títí ló bí ilé títí wọ́n bọ̀ yọjú sí i ọgbọ́ oore tí mo ṣe àpọ̀jù kọ́kọ́rù rẹ lọ kó lẹ́kọ̀ọ́ akẹ́hùn. kẹyà bá sọ̀rọ̀ o. ẹyọ fún rẹ. ní ọyọ ẹ ń fàjọ ṣe o kẹ bá sọ̀rọ̀ o. kàkàjọ máa pẹ́ nǹkan ṣe. Hmm. bàbá rẹ lọ́jọ́ <laughs> inú mi ló mú. <laughs> olúwa tó fọ̀ yóò balẹ̀ fàlàfin ó fìbàdàn láyà balẹ̀ fún làgẹ̀lú ìláyí olúwa mi ọlọ́run ọba àwọn ọba fàbẹ́kẹ́ láyà balẹ̀ fàlàlàbí o. adébíkẹ́ mo kọ́ ọ mọ́ àsọ̀tọ́ lọ̀rọ̀ náà aboyún bí mi. Adélékè, ṣé mo wá dáràn báyìí? Wo ọ̀daràn kankan. Mo ebé mi mo fẹ́ ọ. Ẹlẹ́rìn lórí lẹ́yìn tó mú relé àpọ̀n. Fọkàn rẹ balẹ̀ kò sí tí wọ́n ó ṣe. Ẹrú mà ní mí ń Alábí, wo. gẹ́gẹ́ bí ìwọ náà ti ṣe mọ̀ a lè fẹnikẹ́ni jọba láì jẹ́ pa bí ifá léèrè ẹni tí ifá bá yàn fún wa wípé kó gorí oyè tílùú ò fi tùbà tí ò fi tùṣẹ òun la gbọ́dọ̀ yàn òun la fi rán ni ké sí ọ. ẹ̀yin ifá lolùtọ̀nà ní ọ̀tọ̀ asọ́nà. bá ọ̀gbọ́n èrè ń máa gbọ́ méjì karaba. ẹlẹ́rìí pín ifá ọ̀gbọ́n èrè ń tẹ́lú ọ̀pẹ̀ máa gbọ́ méjì karaba ṣọ̀ǹgbọ́ akọ́ni lọ́rọ̀ bí ìyẹ̀kẹ́ ni ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí jújì àjà rodò dákúndábọ̀ fi èdénú ìwọ láwọ àwọn láwọ èmi lọ́gbẹ̀rẹ̀ iwájú ọpọ́n gbọ́ ẹ̀yìn ọpọ́n gbọ́ olùmúlọ̀tún olùkàrà lọ́sì àárín ọpọ́n ìtọ̀hún ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ ìbá bàbá ìbá yèyé. Hmm, ọ̀yẹ̀kú ikú yẹ̀ lórí awo ó ti wá jẹ́ o. Di méjì àwọlé alára òdì méjì àwọlé ọlọ́fin òdì méjì àwọlé ọ̀wàrà àgbàgàmọ̀ tí ọmọ oníṣègì ọ̀sá méjì lẹ́yẹ orí mi nù ó mílà. ó ní títí tí lórí ọpọ́ bìrìpẹ́bìrì pé lomi ọkọ̀ ọ̀dà dídà lomi ọkọ̀ ọ̀dà omi ọkọ̀ kì í yí ó dífá fún òdú àtẹ̀wọ̀ ọ̀rọ̀ wọ̀ ǹjẹ́ bó rúbọ bó rúbọ lọ́dún yìí ló gorí òye bàbá rẹ̀ sábẹ̀ lórí ogun ni wọ́n fà á ah, ẹ̀yin olóyè ifá ní àkọ́kọ́ ṣètùtù. ètùtù. bẹ́ẹ̀ ni. kí ni kí ètùtù. ẹrú kan tó ṣe pàtàkì ń bẹ ní ìlú yìí ifá ní ká kọ́kọ́ fi ṣètùtù ká tó sọ pé à ń wá ọba káàkiri kí ló lè tùbà kó lè tùṣẹ́ ń bo láti ara ẹrú pàtàkì kankan. balógun ẹ má jẹ́ àtúmọ̀ fọ̀pá pọ̀lọpọ̀ ọlọ́pẹ́ jù ẹ̀yin ọmọ pé olórí ẹrú ni fáńtọ́ kà á sí. kọjá náà ọ̀ǹgàn nù. alábí. yóò lè wú o. Ah, ẹ má wo ẹ̀tún já mọ́ sátótónù kan mọ́ kí gbogbo wa fọ́ wọ́nú àti gbọ́n tí fa wí ó sì di dandan ká ṣe é. ẹ wò ó ẹ má jà tún sátótónù kan mọ́ ẹ jẹ́ gbogbo wa fọ́ wọ́nú àti gbọ́rọ̀ yìí ó sì ti di dandan ká ṣe é. tánu ní. níbo tánu ní. ọ̀sẹ́ni ọkọjá ọ̀sẹ́ni kankan bẹ̀. mo ṣe bí mo kófìrí ẹnìkan kọkọjá ni. ẹ ọ̀dà o ẹ̀yin àgbààgbà jòyè ọ̀rọ̀ tí babaláwo sọ yìí ẹ jẹ́ apawọ́pọ̀ ká fi mọ̀ wàṣọ kan n tá a gbọ́ lónìí ẹnìkẹ́ni ò gbọ́dọ̀ wí ń ta o títí tá ìyẹnjú tá ìyẹnjú. ẹ dákun ṣé ò léwu díẹ̀ ẹ gbóná bí ọba wa léwu ṣé wọ ni káfíìsì tuntun ni. irọ́ ìtàjẹ̀sílẹ̀ lèmi rò. ee báyìí ó ti bí. ṣé ká wá kọ ọ̀rọ̀ ẹ̀rọ pa ni. tá a bá gbọ́ lẹ́nu ọ̀rọ̀ àlàmọ̀gò ká mọ̀ fọ́ọ̀dì ọ̀rọ̀ náà ti wá. ó ti dá ọjà rẹ̀ ó ti dá ọ̀rọ̀ pa alábí. ìlọrí ah, wọlé. èmi ìlọrí ni kì í sọ̀rọ̀ nù ilé bóde mo fẹ́ rí ọ̀rọ̀ wà. etí ẹ mélòó. méjì ni. kí ló fi ń gbọ́ ọ̀rọ̀. àwọn ìlú fẹ́ẹ́ fẹ́ẹ́ rú ṣètùtù kí fáwọn lè yan ọba tuntun fún wọn bí mo ṣe gbọ́ mo ní wọn á fi tó ẹ létí o kí la ti ṣe. ó ṣetán jẹrú ah, ayé tẹrú ayé asánmà ni nígbà tí a sin ń bẹ lọ́jà ẹ̀ mo ṣẹ bọ́ àṣírí ń bẹ ń bẹ wọn ò lò ó ó ṣe wáá jọmọ ọlọmọ ni wọn tún fẹ́ pa. ọmọ ọlọmọ. lọ́rọ̀ abẹ títí di alábí ìwọ wọn fẹ́ lò nígbà wọn ní ìwọ ni wọn e fi ni wọn fẹ́ fi ṣètùtù ìwọ gángan wọn fi mi ṣètùtù ìwọ ah, ṣe wí nù. irọ́ kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. nígbà wọn ò wọ wèrè hmm. ah, ah, èmi ti kó lẹ́rù alábí ìlọrí. wọ́n dẹjà o ó sì látúnṣe báyìí kò kí ń ṣàtúnṣe fáwọn adọ́run mòótọ́ o bí mo bá fẹ́ tí ìmí méjèèjì kọ́ n ò ní wá wí fún ọ o. ó dà dúró ìlọrí ń bọ̀ gbé wọ. yín ló ń bè mí ó dá mi ò mọ bí mo ti gbọ́ bí mo bá gbọ́ n ò ní wá wí mo sì fẹ́ ká ọ̀rọ̀ yìí kún o mo wí tèmi náà. ìlọrí. mi alade, fi se ṣètùtù irọ́ ni nǹkan iṣẹ́ ọmọ kò sí lé ṣé àbí ìlọrí ń dọ́gbọ́n ni. balógun mi ọ̀ jèrè iná ayé ò ní ju ọ. àwíṣẹ àfọgbóhùn. ọ jẹun ọmọ mo mọ̀ dúpẹ́ o èmi nìkan náà ọ ah, ṣeun mi. awo èmi lọ́yẹ máa dúpẹ́ fún ọ ṣé ọ̀tọ̀ ni ká rán àyàn ń ṣẹ́ ọ̀tọ̀ ni ká sì jẹ́ sí ọ̀hún ká jẹ́ eré ọjẹ́sẹ̀ ire iṣẹ́ tó ọjẹ́ débi pé wọn ò fúnra sí ọ ìfúra ẹ̀wẹ̀ ntí mo bá ti sọ ńlẹ̀ yìí ifá ló wí ntí ifá bá sì ti sọ wàì báyìí èmi tí mo sọ ni torí ohun tá a bá ti gbọ́ lẹ́nu àkàlàmọ̀gùn ká mọ̀ kó di ọ̀run ló ti wá ifá ìbúrò ọ̀run. bẹ́ẹ̀ ni onífà ìparọ́ àbí fà ń parọ́ ni. ifá ìparọ́. Hmm. ifá ìparọ́ parọ́. olóyè ẹsẹ̀ ń wọ ẹ jẹun ọmọ àbúkọ́ lọ́wọ́ yìí o. ìfọ̀ yìí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń ṣe bí ẹṣin. ẹ má bínú. ìwọ ò mọ̀ pé rù nìkan ni kẹ́tẹ́kẹ́tẹ́ ń rù ni ẹṣin ló ní ju àrà lẹ́sẹ̀ òun ní gbẹ́ni tí ń ṣoge. ọmọ mo tilẹ̀ lẹ́ ń wá. eléyìí jẹ ní àbí ọ̀jẹ̀. bàbá rẹ́gí ni rẹ́gí ló ṣe. kò tó ṣojú gbóǹkan bí ojú kìíní tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ. bá a kọ síbẹ̀. mo àbá láàrú rẹ ẹ mú kẹ́dé ah. ah. ẹ dé ládé mẹ́sẹ̀ ah. ó bọ́ ọ bá tún kọ hà wọ́n sì ní kí ìbọn gba ẹnu rẹ kó gba òdì kejì ọpọlọ rẹ jáde. ẹ káàbọ̀ ẹ kò ṣe ẹrù kùnú. ẹ alábí òkú fẹ́ ìlú òkú karan ní sẹ́ ká fi gbogbo ara jẹ́ ẹ ah! ó dùn mí pé ibi tó parí ìgbésí ayé ẹ sí rèé bó o bá ń bọ̀ òtún yẹn o bó o délé kó o kílé. tó o bá dọ́nà kó o sì wọnú alábí ọmọ kọ́rẹ́ lè mi ṣé mi àmọ́ àgbẹ̀ mi tó parí ìgbésí ayé. abẹ́gbọ̀n irú èèyàn wórówóró wo ló tẹ̀lé olóyè ìdìbò wáyé ó dà ẹ gbọ́ o ibi tá a bá fẹ́ lẹ́mọ̀ ṣọ́ṣọ́ ní ṣọ́ o ní tí wọ́n fi wá ṣọ́ọ̀rì bí ìṣinṣin bá kọjá níwájú yín fẹ́ wọn abẹ́ gbọ́dọ̀ lọ èmi náà bẹ́ẹ̀ tó sùn. ọ̀rọ̀ èèyàn. tálábàbí rẹ̀ náà ni ó wù nígbà tí ìṣepọ̀ mi jábọ́ lẹ́yìn yẹ kò ń dọkọ méjì mẹ́ta náà ti ń kú mọ́ lọ́wọ́ yìí. bàbá àgbàyà ni ẹ̀yin ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ṣé gbọ́ pé mo ti wọlé ọkọ kan rí ni gbogbo tẹ bá rò sí mi tọmọ yín àfin ló máa jẹ́ àrífín lẹ̀sìn wá ṣùgbọ́n kí tó kàn yín lábùkù màá rojọ́ yín fáwọn àgbà. ẹ má fẹjọ́ wa sàwọn àgbà o ọ̀ọ́ ọ bẹ̀rẹ̀ ni ọgbọ́n mi ọ̀sẹ̀ tó pẹ́ ròdòròdòròdòròdòròdò tó ní gbajúmọ̀ tí ò bọ́ ìjọba ní fún ọ kó o fi ronú pìwàdà kó mi sí lọ́rùn lẹ̀ ń bówù yín ẹ pàlàbí bówù yín ẹ dálàbí sí dúkìá tí mò ń wá ti wà lọ́ọ̀mí. pé dúkìá tó ń wá ó ti bọ́ sí ọlọ́ alówó ló lọ́kọ adá ọlọ́rọ̀ kọ fẹ́ akọ́lọ́lọ́rọ̀ òrùlé inú òjò ló wà inú òjò ló wà adélèké inú òjò ló wà ó lè lọ́kọ ńlẹ̀ òòlù lọ́kọ́lẹ̀ abíọ́nà ó sì níyàwó inú òjò lọ́ọ́ wà inú. Agbáyé òṣì. Ìràwé ọ̀dàn o kó má jẹ́ ìyà ojú ọ̀dàn o ẹlẹ́dàá mi kó má jẹ́ ìyà ojú ẹ̀mí. lóbẹ̀ ó yá máa bọ̀ báwọn. ó tó ṣé bójú rẹ bá fọ́ etí rẹ di ni àbí ó pọ̀ mọ̀ pé gbogbo ibi tó ń wò yìí ó ti dèèwọ̀ fún yín láti gbé yín ẹ̀dọ́gùn bàbá ọ̀dọ̀ yín náà mò ń bọ̀. láti wá ṣe kí. ọmọọba adẹ́nìkẹ́ lọ ní kí n kí yìn wọ́n ní ẹkú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe wọ́n sì ní gbọ́sàn ìfín kẹfì pòǹgbẹ̀yìn. <laughs> Ah, àwọn èèyàn nu a jẹ́ pé ó mọ rírì iṣẹ́ tá à ń ṣe nìyí ó jèrè. ṣé ń bá yín wò. má ṣòpò wò àbáwá kọ́ná pé o gbé gbogbo ẹ̀ fún ni. ẹ̀yin náà ni bàbá. tó kò sí i ó ṣoríire ẹ mọ lọ́ntì ẹ. ọwọ́ ṣe bàbá. ẹyin tèmi iṣẹ́ bí ọmọ aláṣẹ jẹ́ abẹ́ẹ̀rí fáwọn èèyàn ọmọ rírì wa pọ̀ wọ́n pe ọmọ ọba adénìkẹ́ kó ní kán gbọ́sàn wákàtí rẹ̀ ńlẹ̀. ó kárí. ẹ má jẹ́ ó sálọ o. múyùn múyùn sálọ. náà ní kọ́kọ́ mú ẹmu. ọsàn ọ̀hún ló dùn bí ẹmu bí ìgbà tá a bá pé èèyàn mẹ́mu yìí bí ẹmu ògidì pọ́nlé hmm. olórí ẹrú àbọ̀mù. lánàá ẹlẹ́nu gọ̀ǹtì gọ̀ǹtì ó tí ì mọ nǹkan níbi tó wà yìí ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ irin kan ni bí n bá ti ń pé bí n bá ti ń dárin kẹ́ ẹ mọ̀ pé èrìn yẹ́ yẹ́ èrìn yẹ́ wọ́n pe erin kárẹ̀lé ò wá jọba. erin yẹyẹ erin yẹyẹ. ìwòyí ọ̀la rẹ̀. erin yẹyẹ erin yẹyẹ. ẹ̀jẹ̀ á ṣe bàlà. erin yẹyẹ. àgbàdá á ṣe bòlò. erin yẹyẹ erin yẹyẹ. erin kárẹ̀lé ò wá jọba. erin yẹyẹ. bàbá mi ẹjọ sọlá ògùn sọlá ń rọrin. nítorí. pẹ̀lẹ́ bóò ní ibi mo ránkọ́. mo ti pe fún wọn sì ní kí n fi ẹkú ìnáwó o o ṣe á dà fún ọ mọ lọ. ó dàbọ̀. pẹ̀lẹ́ o. bó ṣe dáa o. tába dé abẹ́ gẹ́gẹ́ wọn àfihàn ṣùgbọ́n dàpọ̀. ó jọ ń pé ẹnìkan ló ń ràn ìjáwọ́. kí ló rí. ẹ ẹrù tí mò ń wò yìí ni dúdú àjìnà sábà. àbá fẹ́. jẹ́ kí a sinmi àyè ó ṣe ṣe kárẹ́sù kọjá ṣùgbọ́n. àbájọ. mi alábí mọ̀ pé báwo kú ìṣe òtán àmọ́ wọn ò ní parẹ́ fún ọ ìrìn àjò sùn mí bọ̀ kí ni ká ṣe báyìí. adélèkẹ́ o ṣe o kò fẹ́ mo ti ṣe olóṣì mi náà ṣùgbọ́n èmi mọ̀ wípé olóògbé fàdù sọ̀rọ̀ wa ṣùgbọ́n ká sì níyàn bóyá O ṣe ṣe ká ẹni tí ó kọjá dábàdábà ṣùgbọ́n dákọ̀ àyà mi òkú àfọ̀tì ẹ wọ́n dúró jẹ́ kí n wo àyíká ó ṣeé ṣe kí n rí bí ọsàn àbí bí ọ̀pẹ ìbòtá lè àbí bí ìbẹ̀pẹ̀ ṣùgbọ́n. mo pẹ́ o. mo ní pẹ́. off. wà lẹ́yìn ṣé ká fi ilẹ̀ bí. ẹ gbé dábúlé ní kọjá sí. ṣe é sí. bàbá. gbọ́n ní tó bá ṣe tí alábí bá fi lè padà àlàyé mm-hmm. ẹ̀mí tèmi gan yóò lọ sí i. Ah, eh, mi ìfẹ́ kẹ́ kú àwọn ọmọ mi kan lọ sílẹ̀ ọmọkùnrin mi nìkan bàbá ṣàánú ṣùgbọ́n tí bá fi lè padà dá láàyè uh-huh. tẹ́mi tèmi sì ti lọ sí ọmọ mi ní òkú sí abúlé nítorí àwa méjì péré la wà lábúlé. bàbá bàbá dọ̀rẹ́ kódà màá tọ́jú rẹ̀ yà ọ́ ní jẹ́ sani. ǹjẹ́ o lè gbà kí ọkọ rẹ fẹ́ ọmọ mi ẹ̀yà lé ọ. bàbá báyìí àpọ̀ iye ní iye mo gbà mo gbà bàbá. Ifá ní bóbìnrin bá di méjì wọn á dojú wọn bá di àwọn adẹ̀ta ntúlẹ̀ di mẹ́rin wọn á dé ìwọ lórí mi ni mo ní ọ pé wọ́n di márùn alórí bùn lórun kọ wá lógún ṣuṣu. bàbá mo lè rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀. àdéhùn. mo gbà á mo Thank you. fi fọhéyà àlàyé ìbàdàn àgbàkà àti ọ̀gbọ́n kàtàfíà wọ́n fọ rántí ọ̀ràǹgàlì lẹ́kẹ̀kẹ́ lálùbárà ní bọ́bá tẹ wáwá tẹsẹ̀ tẹ́ ní a ní ká kókó háwáwú lórí òbẹ̀rẹ̀ lórobó wọ́n gbé kéwú eléwú yẹn pẹ́yẹpẹ́n àṣeyọkọ báwọn jáwòkó àwòkó abẹ́jọ́rò rẹ́nu fífá fún Ọ̀rúnmìlà bàbá ń lọ gbàdúrà ikú bọ́ọ̀rù lọ́wọ́ olóògbé àti gbàdúrà ìbọ̀rù ikú mọ́ adéwé agídímọ̀gbárí ọlọ́run ọmọ tìkùn. Àlàbí ìyá ọmọ tẹ̀jẹ̀ àkòsálùsá wàrà òdìmọ̀dìmọ̀ àwọn òkè jérò gbàgé ní sáwọ́jà. orí mi báyìí ah, ṣé o ṣe àlàbí ẹ̀lẹ́. nǹkan olùkẹ́ ò ní o. nǹkan ọ̀hún dẹ́. ìmọ̀ káàbọ̀. Fúnkẹ́ wọn bá ń sọ rẹ nù. orí mi gbà sí gbà alábìyàwó ẹnu. kí ló ń ṣẹlẹ̀. sọ fún ọkọ rẹ. olólùfẹ́ mi àná. wọ́n ti dá mi lójú rẹ̀ ọpẹ́lọpẹ́ bàbá ẹ̀ ló dán padà sílé ayé pẹ̀lú àdìmí. ewo. àwọn ìyàwó rẹ ni. Ah. mọ bọ mọ bọ. mọ bọ. bá ẹ dákun ẹ ṣàdúrà fún. olódò ọba àjàlọ ọba àjàláyé fífi yín o lódì ìmú ilé gbóná tútù là bá lé omi tútù là bá rèké ibi tútù ọ̀gẹ̀dẹ̀ ayé yóò dùn yóò lóyin yóò níyọ̀ o ọmọ wẹrẹ yìí. ìpínlẹ̀ ẹ̀wọ̀ yìí àì gbàlejò lásìkò yìí nítorí pé ìlú kan kó ṣùgbọ́n nítorí pé ẹ̀yin ọmọ ẹ̀wọ̀ ló wá àní á sì mí ni bóyin bá kó yọ ẹ lè yege bẹ́ẹ̀ yege. ẹ wo afẹ́kẹ́ ohun mẹ́ta tó ń bẹ nínú igbá yìí láì ṣe wò rárá èkejì rè ẹ̀kẹta rè. èbó ṣubú sọlá. àṣẹ. òbó súnmọ́lá. àṣẹ. ìròbó sọlá. àṣẹ. igbá yìí ni. igbá yìí ni ẹ̀kọ́lá ló wà ní. igbákejì náà. igbákejì ọmọ odò wà níbẹ̀. ọmọ ìdò. gbàtúgbà. ọ̀tọ̀ gbà. ṣé kí n tún ṣọ̀kẹ́ tọ̀kẹ́ tẹ́jọ́ jọ̀ká. ìjọ kẹta ìsinmi ẹ̀ náà ló wà níbẹ̀ ń gbọ́ ẹnìkejì síbẹ̀ ni. ẹ èmi pé ẹnìkejì mi jọ náà lọ́wọ́ síbẹ̀ sí. gbà. olóye. èwo ló yege nu wọn. gé o. kó wọn lọ bá lórí kí ọ yẹjú wọn. bẹ́ẹ̀ kọ́ ẹnu wọn ó dùn balẹ̀. ṣé òun ẹni o jọ tèmi. yín sọ wọn bò wọn lórí. ẹni jọ tèmi lọ́bẹ̀. ẹ wá yín sọ wọn bò wọn lórí. kíní yìí mọ̀ ń pẹ́. ǹjẹ́ kì í di bíi tí à ń pa. ǹjẹ́ ní tètè ń ṣe báyìí ká lè tó ba lóye. ẹ máa bẹ̀rẹ̀ ìwà náà ni. tó bá jẹ́ pé àwọn dìrì yìí. gbogbo àwọn tó wà nínú gbàgbà ló tọ́. wọ́n láàmú táwọn fi jọba tí gbogbo àtọ́rí balẹ̀ fún àṣà wa. má gbogbo ń tà ń wí ìwé ọ̀jẹ́ láwọn bó bá ti ní ọba gbà tọ́ba àṣẹ ló kù afẹ́ akọ àríbalẹ̀ fún. kò sí nǹkan tá a. bó ti ń bá ń ṣe lásìkò àná tí wọ́n bá kó ara níjọ lójú àwọn lójú. ẹ jọ ẹ bẹ̀rẹ̀ oríire náà kó fún yín má mo fún orí. lámìdá ẹ alálẹ̀. àwọn ọmọ ọmọ bo wíjọ bàbá fẹ́ fọ́ọ̀n. ẹni tí pẹ́pẹ́ yẹ pàdánù bẹ́ẹ̀. Mamma mia. rántí ojú ìmọ̀. kí ni ṣe. Eh, báà eh, kankan sí a ṣe eh, báà o báà o ṣe ọ̀nà o arẹwà tí ó dé àlejò ni ó ń dùn mí nù. arẹwà dé bọ́ ọ lájèjò. ìyàwó mi ni wọn á ní kọ́ wa ìyàwó rẹ̀ ọ̀nà sọ́ọ̀mù dání lọ́nà méjì. àti dákẹ́. ẹ ìdákẹ́dẹ́. wọ́n torí ẹgbẹ́ tí ń múra rẹ̀ jọ̀sán. ẹ má torí tèmi bébí bá ń pa ayékè ọjà ayékè lọ jẹ àwọn gbàlọ. kí ni báyìí njẹ́ ojogún nù wà mí yóò dá o. inú ìlú yẹn wà adé nǹkan bá làbí sálọ ẹ rí nǹkan kan ṣe sí ẹ máa tẹ̀ mí jẹ nísìnyí pé ẹ dé kébé tó kò wò. ìwọ ọmọ kò tá làbí mà ní. àlàbí tó ti bógun lọ mọ́mọ́ ẹ̀yọ́ de kéde tí ó de gan ọmọ. ìjọ kò ń tiẹ̀ jẹ bá mi kọ́kọ́ kan ara balẹ̀. ndẹ́lẹ̀ ṣe à. wọ́n lọ́jú ọmọ wo ni ọ́. ẹ wo mo fún yín ní jọ́ta lónìí. ìwọ̀n tí adéǹkẹ́ ọba fi ẹsẹ̀ ara rẹ̀ wọn bá mi. tí mo bá sì rí adéǹkẹ́ àbí kí ẹ̀yin ayé fẹsẹ̀ lọ ìtẹ́ ẹ lé lọ ní ìsìn wa bá mi. ooo gbèjègbèjè o. ilé mi àti yín. sọ́dọ̀ ògùn lẹ̀ ni. ah ló ògùn lẹ̀ wọ́n da ògùn sí ilẹ̀.

ẹnu bẹ́ẹ̀ ṣe ti mọ́lẹ̀ sí wa mọ́lẹ̀ tó bá ká ẹyẹ mọ́ bí ìwà àti ìyá níwájú ayé ojú ti gba ara lóògùn ẹ̀. wọ́n ní arábìnrin. mojú pẹ́ mọ̀ ni tèmi lè wa ọmọ yìí abiona wa sọ yìí o ìwọ wá abiona ọjọ́ náà n ò lè jáde ọ fáwọlẹ̀ bọ̀ mí nì àwọn ìjàlẹ̀ omi ọkàn ju àlọ́mọ kọ̀ yóò rú ọ̀lẹ̀ pàápàá ó ẹrù àgbàmù ọ̀tún ọgbà bọ́ọ̀lù ẹ fẹ́ mi àti wípé èmi abiona àjọsọ̀rọ̀ lọ rẹpẹtẹ ní mi ni wípé ó lè fẹ́ mi ni mo yí wá ń jàn bẹ́ẹ̀ ọmọ mi ṣé o ṣe pé bíi báwo ìwọ àti ẹ̀. bàbá ah. mi tó jọ rárá. kò sí bẹ́ẹ̀ ń wọ́n fi ọ. ó dà ó wọ́n kí n bá. sọ ọmọ ọ̀rọ̀ gì. ìyẹn fọ ọ̀rọ̀ gì. bọ́ ọ bá ti dojú ọjà ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kan nídìí ọ̀dán ó mi ni pé mo ní o dúró síbẹ̀ dè mí. ọ̀nà ọgbà òwúrò bẹ́ẹ̀ bí ọ̀dà ẹ̀ mọ́ retí mi. bá a fojú kẹ́kẹ́ ẹ ṣeun. àgbàlagbà pàápàá rọ́jú ni ebi ń pa pàápàá babájú àjẹun ọkàn balẹ̀ àjẹun. pọ̀ ni wò ní tí wọ́n bá ọ sọ yìí. wọ́n mẹ́ta bá kú ọdá àfin kẹ́ ẹ wá já ẹgbẹ́. àṣewọ́lẹ́gbà tó ga ìwọ tó ọwọ́ àdùn náà ọba bọ́ọ̀ bá fi kùnà ọ̀dọ́wò rí. ó yẹ ń gbọ́. ẹ ṣe mo dúpẹ́. ọ̀gbẹ́lẹ̀ lórí mi kò nílò àríwọ̀n mo sì mọ̀ pé n bá báyìí. dayọ̀ ìgbà àkọ́kọ́ tí mo ní ìgbà kejì omi ní bẹ́ẹ̀ nítorí pé ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí ti gbìn àsìkò ni ìgbà ìkẹta iyọ̀ ni ìgbà ló máa níyọ̀ o. sori kó ọgbà ọ̀tá àlù ni ọ́. ọ̀gá o yorùbá sá ti kókó wa yìí lùwà yìí ni o. tọ́mọ ẹ sọ mi ò ń bẹ. abẹ́lí o abẹ́lí lórí o ayé o ó mú ẹ. ẹjọ́ ẹjọ́ ló ń bá <laughs> Oh, Bayi mi tupak baye, panweno ! akíndé tòkè ìlú báyìí. ìyá wa. ẹ dákun arójòjò là ń béèrè. alábí ó lóbìnrin. ẹ wo ọ̀nà ẹ wo arójòjò arójòjò ọ̀nà arójòjò ìlú báyìí. ọmọ ìpẹlẹ dákun ọmọ mi ọdún àbá béèrè. ọmọ bẹ̀lẹ̀ yẹn. ó lè jòrí wá. kí ló dé. ẹ̀rí mi lẹ́yìn lẹ́yìn wọn kò fún kankan bẹ̀ lásìkò. pé sàlejò bí wọn bá mi sí ẹsìn bá mi ti dàgbà wọn kò pé wọn mọ lọ náà mọ ni. ẹ̀dá yín ló. gba àwọn èso ọmọ yìí dá ó yẹ jẹ́ ká yá ẹ fọkàn yìí kò sí nǹkan kan ó yẹ jẹ ó yẹ ṣé bá yàgbà ẹ jalè jalè jalè jalè. láì àsìkò ṣòfò. a fẹ́ kó sọ nǹkan tí ń bẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí fún wa. ìgbà alákọ̀ọ́kọ́ pé ìgbà tó o bá gbà á jẹ́ pé o jáde. ṣe rè bá ń ṣàdìjọ́ kejì àná kó gbómi àmú ìbá àkọ́kọ́ àtàrí. báyìí orúkọ ní kí n gbóra yín. babolóye ìjọ ẹ dúró rọ kí bẹ ẹsùn pé tí n bá gbà ilé máa dín ẹ jẹ ká máa lọ ẹwù. ọmọ mi ní kò lè lọ. awo tẹ ṣe yàtọ̀ dédé ẹ bá wàlá wí bẹ́ẹ̀. sòòsò ni o tún lè ṣe táwọn ìwò só. só ẹ jẹ́ wàlá wúra. ọlọ́run gbé aṣọ. super. ìbànújẹ́ mo kí yín ẹ kú oríire náà ò ní dìbàjẹ́ gẹ́gẹ́ bí gbogbo yín ti mọ̀ àwẹ̀ tá a ti ń gbà bọ̀ láti yẹ ọdún yìí a dúpẹ́ pé Elédùmarè fẹ́ fún yín. àsìkò ti wá tó yìí tí ọba wọ́ wàá gbà ṣé fún kò tún gbẹ́dọ̀ jà jọ̀tà. bàbá sọ fún la pè lẹ́kọ́ àmúfọwọ́ ní ọ̀dàdà mẹ́gàngbà ẹ̀. ọ̀gọ̀gọ̀ máa kó ọ̀gọ̀gọ̀ gbọ́dọ̀ tí o máa tó kú jẹ́ wọn àyè sọ̀rọ̀. ẹ̀yin aláàdúrà. ibẹ̀. ìlú arójú adénáà rèé o ṣé. ìrùkẹ́ tọba rèé kábíyèsí ìrẹ̀rẹ̀ yóò bẹ́ mọ́ yín lọ́wọ́ kábíyèsí o ọ̀pá àṣẹ rèé o ní tẹ́ mọ́ yín lọ́wọ́ o ìrùkẹ̀rẹ̀ bẹ́ mọ́ yín lọ́wọ́ àwọn aláṣẹ kò bá. kábíyèsí lọ́ba o ilé o wọ́n ní òjò tí ò lólórí ó níyàwó ṣùgbọ́n èèpà yẹn ti mọ̀ gúnugún bà lóòrùn nítorí ojú tó kọ oyè yín níta ìmẹ́nubà nítorí ẹ̀yìn aláwìlódò àwa ò ní rọ́ọ̀bù ọ̀hún ẹ̀ mọ̀ ọ́ gúrò bọ́ bá yá ẹ̀ jẹ́ àgùntàn. ọ̀rẹ́ bá wa yọ̀ ọ̀rẹ́ bá wa yọ̀ ọ̀rẹ́ bá wa yọ̀. àdùn ara mi ayé abá àwọn àgbà náà sọ bẹ́ẹ̀ o wọ́n ní iná títí wọnú gbó òun rọrùn ó lè parọ́ lọ rè wọ̀ sí tàlàdó àwọn ọ̀yà mi ọmọ odòdó kẹ́nìgbẹ́ èyí tó fọ́ ikọ̀ fi tọ́jú roró mọ́mọ́ lọ́mọ́ wọ́n ti wá dọ́ máa jí bọ́lá lónìí ẹ̀rọ ṣiṣẹ́ ní ti gbọ́ adélé kò bá náà ikú ò gbọ́dọ̀ jẹ́ ikú ò jẹ́ yín pẹ́pẹ́ yín ní pẹ́nà nà. ní gorí èyí irinwó irin ọmọ irin ẹ̀kú bẹ́ẹ̀lì ọ̀rọ̀ òní wá wá ni o. kọrin kan lẹ́ẹ̀kan

látijọ́ aláyé ti dáyé ẹni bàbá ti fẹ́ bẹ́ẹ̀ ọmọ tó lọ́kọ́ èyí lọ. bàbá fẹ́ bẹ́ẹ̀ fún mi ó bẹ́ẹ̀ tí mo lè fẹ́ mi ń gbọ́ ọmọ tó mi mọ́ dájú lọ. mo sọ gbogbo ọmọ tó fẹ́ràn fún ara mi mo mọ wá báyìí tó lé ó kò fẹ́ mi. kí bàbá ó lè rè é dọ́gba obìnrin kọ́ ló ilé ọmọ bíi olórí ibú bàbá fún ọmọ bó ṣe sábì yóò bá sì ń kálẹ̀ bá ọwọ́ ra kaná sí kíyà ọmọ bàjẹ́ mi mi nírú. egbò sì ti wá rí mi o sì gbẹ́jẹ́ lọ́wẹ̀ á dá sẹ́ẹ̀rí àfúnni ó di tú. ṣùgbọ́n ẹ wọ́n agbára èèyàn bá mi o tí dọ́gbọ́n wí ọ̀tàn bó di wá bá ẹ̀bẹ̀ mo sẹ́kún tó bọ́ máa yọ bí lọ́nà náà ti gbẹ ni kò lè rí kú mọ́. wọ́n jẹ́ ìyá rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kò nánu níbẹ̀. kò dà wọ́n bẹ́ẹ̀. alásùnbọ̀lọ̀. ọ̀ máa gbórin ni. mi náà ń gbọ́ mo gbọ́ tó kọ́ àní sọ́wọ́n bá balógun ó dáa. kí ni àfún. wọ́n gbà àfún. wọ́n gbà mm. ẹ̀yin wá lọ báyìí mo ní ìdáhùn àgbààgbà ni kí wọ́n wà. ẹ wọlé ń tẹ̀lé wọn. olóyè wo ni alẹ́ wọn. kìí ṣe ẹgbẹ́ yẹn gangan láàyè ní ó ṣẹlẹ̀ ṣùgbọ́n kìí ṣe gangan wá bàjá gbàgbé ní pẹ́ nìkan lọ́sẹ̀ wọn ti sùn ní kó tó di fọ́lọ́ òdìyàn pa yín. padà tún èwo rè ọ̀yà bọ́lẹ̀. ọ̀sán mi nìkan lọ́mọ kí ni wọ́n. irú òwú irú wọ̀ ọ̀dà lórúkọ rẹ̀. jọ sùn. ṣé táyà mọ̀ bẹ́ẹ̀ ṣe wá ní ọ̀la bí. balóye ìwé dùn kẹ́ẹ̀fì dàlúrú. àwa náà. ẹ̀wọ̀ yẹ́ o òwúrò ìkúkọ́ ní omi yóò tẹ́ o tẹ́ o. aláṣẹ wájú orí kò mú. pé ẹ lẹ́wà ẹ pẹ́ fún ọjọ́ o afẹ́ báyìí sọ ọ̀rọ̀ kan ni tó sì jẹ́ gbogbo wa pátá kódà àwọn èyí wọn mẹ́rin àfin àwòye pé látìgbà tẹ́ ti rí ìtẹ́ yìí ní yóò dùn kí ló fà á rí. ẹ ṣe mo dúpẹ́ lóyún ìṣe o kí ẹ fẹ́. tí ẹ̀yin náà wò dáadáa láti ọjọ́ tẹ̀sí sí yéṣu ẹ gbà bẹ́ẹ̀ gbójú àwọn ayé àmì àtọmọ mi ìyẹn àlọ́ àti sọ́yé àkọlé kan ò sí fọ́pá tí ò lólo níbo làwọn èèyàn mi. Ah, ah, hmm, ọ̀rọ̀ ayé yìí bá tí ó sófin ṣèwò sí mbẹ̀ ẹ̀ka náà àìsí ìdàgbà àti ní tàbá ó dín bá tó ń wọ̀lú tó ń tayà tọmọ sàmú pé kọ́ wá jọba aṣálẹ̀ yìí kò fààyè lẹ̀ fún báwa kó níjẹyọ ìyàwó kan lọ nítorí ìyàwó lọ́pàá rójò kọ́kọ́ àti ìlàwọ̀ àwa ti wá ní lọ́kàn pé tí ọba jọba àlú àjòjò kò gbọdọ̀ fẹ́ jọ ìyàwó kan ìlú náà àti ń rò ó pé kí wọ́n ránṣẹ́ pé kí ọ ò da ìyàwó kan tó lò tí ó sì gbọ́ ní kí lẹ́ẹ̀nà sítẹ́ẹ̀mù gbà òun náà ní lórí ẹ̀ láàrin wọn àwọn méjì tó kù kọ́. àwọn méjì tó kù nǹkan lánàá. Eh, eh, ọ̀rọ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí. Eh, wọ́n ní akéèrìn náà níbo lọ́gbọ́n wọlé. pé gbogbo ń dọ́wọ́ ló tutù ètò kù tutù irú òtẹ́yìn wà yìí kì í ṣe tọ́kàn tí ifá wílà tẹ̀lé ètùtù náà láà ṣe sájà sí pé ó lè ṣe àwọn méjì yìí. èyí ó bíbò ní ní ó dé tí ìlú ó fi bẹ̀bẹ̀ tí wọ́n fi láti gbàyè lẹ́kùn lọ́wọ́ àrùn. àná ni ètùtù ah, á kábíyèsí mi yín lè bá àgùn ni. àwọn tàbí tàbí dá àlejò ní ìyá ti ṣe sí ọ̀rọ̀ ayé ṣòro. ṣé ní tó lọ ní kórókó sọ ní dọ́là. ọba rán ni níṣẹ́ ó bá kún iṣẹ́ ọba ò ṣe é ó dọ̀ ayé kò ṣe é rọ́ọ̀lù ẹbọ gbọ́n wọn ní ọba kọ́ba tó bá jẹ nínú ìlú yìí òpéré làwọn yọ̀ǹda fún adẹnìkì lọ́yẹ̀ kí ni kí n ṣe. kádì kádì kí bàtà pẹ̀lẹ́ àṣà pẹ̀lẹ́ náà ike ṣe tó pọ̀ ó sì yẹ kọ̀rọ̀ bẹ̀ ni. nípa mi mo fẹ́ kó rántí tí mo ti jáde mo fẹ́ kó rántí mo sì fẹ́ kó mọ̀ pé mo ti jìyà lórí rẹ̀ tó bá wà ronú ipò olólùfẹ́ yẹ kó mọ̀ tó fọwọ́ nàní. olówó mi àlàbí. èṣù kí la bá ènìyàn o. kí la bá mọ̀ lọ́kà. gbàdó kò sí wọn máa pè lẹ́kọ̀ọ́ gan-an. rántí o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bá mi fọ́ yọ àlà. ó ti dẹni agbègbè. La vie you peku. Mimi niko. Okay.

ṣe bí àtìyá mi la sọ bá. àmúkẹ́ ọ̀hún ṣe dà tọ́mọ yìí kọ́ fún akáwọ̀ la lójoojú àwa débì tán bóòlù la ṣe fẹ́ jáde bóòlù túbú yìí kù. èmi kì í ṣe bẹ́ẹ̀ mo mọ yan bí. sinmi ariwo sí kọ́nù. àbí kẹ́mi gbòkúta rẹ̀ èyí abúlú. ẹ wo mo mọ̀ ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ. ṣé bẹ́ẹ̀ wo àbáyọ àmọ́ kí n sọ. nǹkan. bẹ́ẹ̀ kí n tó lè sọ. kẹ́kẹ́ ẹ mú mi kú mọ̀ mọ́. ìyá mi tẹ́ odi. mo fẹ́ kẹ́ ẹ fi wọ́n kọ́ ìlànà. ẹ tán bẹ́ẹ̀ ọkàn tẹ́lẹ̀ rí níyàn pé mo ti mú ẹ gẹ́gẹ́ bí ọmọ tí mo bí ọmọ mi lọ́jẹ́ ẹlẹ́kejì tó wí ìsọkalẹ̀ hmm. òun hmm. kí ni tó rí. àjẹun tí ó yẹ wá kó gbèkùn yìí àmọ́ kárìkà pọ̀ yíyẹ níyẹ alẹ́ mi látàbó dìgbélé ó dí. àwọn tí bàbá bí mi lọ́mọ lórí. béèrè mẹ́ta tí wọ́n bí bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ náà lórí o. ìbéèrè o tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀yìn mi. ṣé ibi tí wọ́n fi àti mi sí ni wọ́n ti tún ṣe. ìgbà mẹ́tẹ̀ẹ̀ta táwọn aláwọ̀ dára tí ẹ gbé lu ìkíní àtàrí gbákejì ogbó gbákejì tóbi ipá báyìí tóbi lásán. ìgbà mẹ́ta ọ̀dà wa ni. dúró èkejì ogún òbí fún èkejì ọlọ́ọ̀kan náà ló kọ́ ǹdẹ mo ní. ẹni sùúrù. ẹ bá sọ fún bẹ́ẹ̀ bá fún ọdún báyìí. wọ́n bẹ́ẹ̀ tẹ́ bá kọ́ ẹ̀ ń fún lórí ṣe ọlọ́run pẹ́ẹ́dọ̀ ṣé ẹgbẹ́ àdán. ògúnlé gbẹ̀ngẹ́ jẹ́jẹ́ fẹ́yọ ṣóun ló mọ aráyé ọ̀pẹ́ o ọ̀rọ̀ ayé gba ayé ṣòro ayé ṣòro ayé ṣòro ló ti